Hello, my viewers. Thank you for coming back to my channel. I really appreciate your love and interest for coming back to this channel. Standing 5,000 subscribers. I really appreciate you all. Indeed. In this very video, I want to have a chit chat, especially about life in London compared to life in Nigeria. This is going to be in vernacular. So I'm going to go on a drive and have a chit chat while driving and I have a chat with a friend to share our experiences. Which one do we choose? Live in London or live in Lagos? Precisely. So, follow me this video as we get along. It promises to be more exciting and educative, and I hope you guys will find one or two things to gain from this, or possibly let us have your own views or comments. Possibly something you think should be or should not be, or what you feel you want to add anything. Let me know in the comment below as we get along in this video. Bear with me. This video is going to be actually in vernacular, I mean in Yoruba, in order to also uh, reach out to some of my audiences here to, you know, enjoy more from this channel. So bear with me, it's going to be in Yoruba language between myself and a friend who have both equally lived in London and also in Nigeria. So we will really want to uh, have a little talk about it. Life in London compared to life in Nigeria. Thank you guys. So, so pàdí mi. Okay, pàdí mi, jẹ́ ká compare Naija test all reasonably. O fẹ́ compare Naija sí UK, even o fi pé o o I mean to tó bá tó bá tó bá tó bá ní ká tún ká tún sàkátà even o to choose invariably ni o as in to live UK abroad ni o àbí ká ṣe o àbí ká sọ pé Naija wà tí wọ́n rò pé kí n bá kọ́kọ́ jí. máa múùbù sí owó tí màá múùbù sí. àwọn eré ìbẹ̀jú lẹ́kí tó ṣe ń kọ́ yẹn. ok ok àwọn bíi new kíní wọn ẹ tó ń ṣe ń ṣe yẹn. ó tún wọn lẹ́kí. yes o lè wà láàrin from there o lè bọ́ sí island. yes wọ́n ní kí lọ sí pé wọ́n ní tí wọ́n um, tẹ̀sí pé kíní náà àwọn bars gbogbo ẹ̀ òótọ́ ni ṣá gbogbo àwọn yẹn náà ni n tó sórí àwọn ọbẹ̀ yẹn gbogbo àwọn bọ́lá yẹn àwọn tó bá lọ ibẹ̀ lọ́ máa ń lọ ibẹ̀ yẹn dàbí little London <laughs> ó dàbí sótú lọ́kẹ́ <laughs> London òótọ́ dẹ̀ ní ṣá everything yeah. just like just like bí ẹ pé wà London bí báyìí mo mo mo mo mo grab point ẹ but the only thing wey. ó wà láàrin ó wà láàrin Lekki àti. Lekki àti Ìbẹ̀jú but èdèmí tèmi tẹ tí mò ń reasonably tí mò ń rò ni pé sórí àwọn nǹkan wà basic thing tí àwọn ò ní nàìjà yẹn yẹn gan ni mo rí pé as in ló ló àwọn nǹkan wà bí okay constant electricity yẹn nǹkan kan báyẹn àwọn àti bí ẹ mọ̀ water running tí o ṣe pé bó ṣe máa lọ gbẹ́ kànga bó máa gbẹ́ bọ́ọ̀wù kan òun rú àwọn level yẹn ṣáá so well, gbogbo nǹkan tí mo fi pé hmm. eh, ibi ìbà ibi ìbà ṣe wà dóònà naija náà you can get all this infrastructure by all these things by yourself uh, uh, amenities here by yourself like uh, all these eh, bóyá tó bá ti wà gbá bóyá máa ní borehole ni wà gbẹ́ borehole tó yẹ pé electricity náà ni you can do your prepay whatever or get a generator i know but to be honest with you life here in the UK ó wà more comfortable because everything is organized all you need to do is just to make sure you have money and then survive or sustain that uh, lifestyle Sure eh? you get me Sure you get me Sure you understand me You tell me, really? ọjọ́ ìjọba yóò tó wá sí lówó olè ẹ̀jọ́ problem ìlú yìí tó wá lówó tẹ̀sílẹ̀ ẹ̀jọ́ lù gbogbo ibi táwọn èèyàn lọ náà lè lọ park olè gbogbo ẹ̀ bí kíní ni níbí báyìí bẹ nàìjíríà tó bá ti lówó o lè jẹ anything. Hmm, that's one thing. Hmm báyìí tó bá lówó o tẹ̀lé ní nàìjà o kàn tẹ̀lé sọ pé jẹ́ kàn lọ sí páàkì kan jẹ́ kàn ṣe lọ kó kọ́mọ jáde pé ọ̀ fámìlì ọ̀ kó tẹ́kàn ṣe lọ síbi kan you must be ready to. páàkì wo. <laughs> olówó ló lọ páàkì naija. Eh, you must be ready to to fork out with a lot a lot of money in fact that eh, nǹkan tí mo dé. so kọ́lọ̀ kó ṣàánú but invariably it's a country where we. but in terms of in terms of social. Uh, social kórè àwọn àwọn tẹjọ àwọn tiẹ̀ tẹjọ ṣe pé kínní no no no Nigeria. dá. o oh, sure. Uh, and eh, of course for also share because ẹ máa mingle ẹ jọ ẹ spend some time together you, you share your experiences of life in Naija together but surely there's one advantage Naija Just one, ní ṣé o lead a very low uh, low key uh, what's what can I term it the kind of way that you don't have enough money but you can still in a low-key version and what i mean is though it may be life might be, be slightly difficult o it might actually be difficult but o kò o sì lè live with the daily láì láì yẹ kó ló lọ ẹ táwọn ẹ analyze ẹ fún mi. irú àtàrà ni àwa ti tẹ̀sí owó àti eh. tẹ̀sí better life a lè a lè meet mọ́ life Nigeria yẹn bọ́ ṣe pé ó máa difficult. ìyẹn tó wà Nàìjíríà tó ń hàn eh, tó ń ṣe gbogbo ẹ̀. Eh wọ́n lè máa live bẹ́ẹ̀ lọ. yes. àwọn àti àti kò ní environment yẹn àti environment yẹn ti àti take to something else. Hmm. fún bíi ten years fifteen. yes. yes yes just like wọ́n ní padà tuntun lọ bẹ̀rẹ̀ láìpẹ́ pẹ̀lú àánẹ́nẹ́. just like what we are seeing around here now in this London. that's the problem. oga oh oga oh, oh i got you. Really? mo ní mo get it mo get it mo ní just like what we are seeing around here in the UK the kind of life we have here mm -hmm. the kind of uh, fast everything in place ṣé you get me. báyìí ká tọ́ra wa láìpù bí eh. olówó olówó sì bẹ́tà jù ti nàìjíríà lọ that's a fact. Hmm, hmm. But ó wà boring. ó wà boring because ó níráyè ó wà boring kí ló make a boring gan-an this is another topic kí ló kí ló fi kí ló fi kó make a boring. yà nǹkan tó fi owó ẹ̀ make it boring number one weather. weather wa mi báyìí weather most of the hmm. years. yes wẹ́dà ń Yes. wọ́n bí nine months ń bẹ̀ òtútù ni. òtútù ni àti very harsh harsh cold kankan yẹn ó ga snapping cold. so that's the first thing hmm. that's, that's the first thing tó máa Yes. fọwọ́ àbọ̀ rẹ̀ second thing tó máa ń fọwọ́ àbọ̀ Yes. ni pé ìlú yìí ṣe bó ṣe bó ṣe rí what design around the family. around family okay. yes okay. because gbọ́dọ̀ mi sọ bẹ́ẹ̀ ni pé okay for instance nísìn ní nàìjíríà o kò lè pa búrò ẹ̀ kan no the one is like that family màá sọ pé o gbúdọ̀ lè o gbúdọ̀ lè ṣiṣẹ́ around the family ẹ̀ ìyẹn ní ìyẹn ní naija. nílùú oh, yìí nílùú yìí nílùú yìí yeah yeah yeah yeah yes you maybe to with your kings and family. nílùú yìí ẹ̀sìn mi lè pa búrò mi kan wá jókòó sílé mo fẹ́ travel one week one week. Oh, yes. ní nàìjíríà kò sí ẹ eh, ní ibi kò sí mẹ. kò sí bẹ́ẹ̀. Hmm. Hmm. mi ìbẹ̀rẹ̀ ní gbogbo fẹ́ travel for one week. ìdọ́gbó hmm. tí wọ́n yẹ nìkan wá jókòó sílé fún mi. confam òdodo ọ̀rọ̀ ló sọ yẹn o. lọ́ọ̀ lọ́ọ̀ lọ́ọ̀ lọ́ọ̀ àwọn social services wà gan-an ni mo fi ìkọ́lẹ̀ eh, lé oríṣiríṣi lọ́ọ̀ ti wà jù. yeah regulations and rules yẹn ti pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ so ìyá àwọn nǹkan tí gbogbo nǹkan tá à ń jọ náà ń lu yìnyẹn regulations yẹn ó ti pọ̀ jù. ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ohun pé sori náà ló jẹ́ kó wà sí ló jẹ́ kó wà sí more civilized because ìlú tó ní ìlú tó ní eh, regulations and people are more, people must adhere to it they must comply they have to follow it it's not like. Uh, it's not like a, eh, a, issue of a big manship like oh i can't follow certain rules this one does not apply to me it doesn't follow i mean it does that one you can't uh, eh, you eh, can't find that such uh, life here you get what i'm saying. The Nigerians like, o le bribe èèyàn kó ṣe nǹkan. ẹ nà ó. ẹni tó bá lówó ló lè enjoy nigeria. ẹni tó bá lówó. but mi kò lówó lu ìgbìmí wàá kọ wàá kọ wàá ṣe nǹkan tó wù ẹ. ah o kàn lè ṣe tó wù no one is big that bigger than the law or than the rules if you, are, you think you are smarter, the rules, uh, the law of the land will catch up with you. and will, oh over, oh I will put you to your to where you belong to. That's uh, that's what I found out about the uh, uh, rules, you know. To be honest with you, life. Ìbọn ẹlọ o o mọ tún. Ṣé tó bá wo? Ẹ eh, o oh, wa o wa. Káwo káwo nítorí láṣì tábà ní káwo bíi kí ló ti ń pè bíi àwọn èèyàn orí èèyàn tá jẹ́. Wàá rí pé. Yeah. Human beings generally gone. Yes. Ó dà pé a problem. Human beings generally a ní ah, problem. Ó yá clarify kí ló mi irú problem ò nìyẹn? Irú problem ló ń sọ kí ló mi bá a problem jẹ́. Ṣé ọgbọ́n mo sọ ìlú yìí ọgbọ́n mo sọ pé a everything right? Yes. A ní uh, everything àyà uh, the social area I mean I'm listening. the structure amenities uh-huh. a ní. Yes. Kò sí ìyẹn Nàìjíríà. Bàtà ní problem ta ní bí ní bí. Yẹ́sà pé wọ́n fún ẹni gbogbo nǹkan yẹn yes. wọ́n fi a lot of uh, laws regulations wọ́n be cap yín. be fi cap wa. and reason ni pé. yes. Yeah. reason ni pé human human beings bí wọ́n wù wá. yes. So tó for any one mile. Am hmm. I lọ two miles. a go to uh, a go extreme go. Hmm. Hmm. that's one thing about us. So bá for any ní Am I miles Hmm. máa lọ hmm. <laughs> miles. so I'm put up a regulation lẹ́yìn. àyè bẹ́ẹ̀ ok wọ́n náà ògbà ògbà àwọn ẹ̀ṣẹ́ máa ṣe eh, àwọn máa ṣe bí wà tẹ́ pé eh, ọbẹ̀ kú eh, ẹlòmíà wà nínú ẹlòmíà wà nínú mọ́tò báyìí ayé káyé ayé dẹ ah, ayé ẹlòmíà kọ wà ẹ ayé ayé káyé ayé tọ́. fàlétò ayékáyé mo fẹ́ sáré ya starlink kí n kàn ṣe hello sáwọn guys mi ní i will just say just say hello to them just like a ritual just to say just to look at our guys who are don play ball from there and i will be run i will be moving back i mean i will be uh, driving towards your your side so we are No, uh, as my soccer man sọ̀rọ̀ tiwa lọ agun fẹ́ wo tí wọ́n ṣe bẹ̀ ni i may not even come out of the car possibly but now i'm at the star táwọn guys I'll show later okay baba alright take care ṣe gan one love yeah. alright yeah. alright so you know mi bó uh, we try to compare say compare and contrast which life how do we see it what are the differences what are the how do you how will you uh, compare living in abroad especially in the UK US Canada whatever all over the Western world and some other places around the world, generally abroad. And compared to living in uh, living in Nigeria, so those are the things. So that the things and the compare and contrast. A lot of things that makes life easier here. Like everywhere here, there's a park. Like every community, every neighborhood is a park people will come out, especially when the sun is rising or sun is shining like this. People will come down, they have trying to have good time, either to meet up with uh, uh, friends or, you know, having a picnic or anything, or just to even have a nice time outside, fresh air and stuff like that. So those are the things that makes life more more uh, comfortable here outdoor, especially when the uh, the weather is bright enough like this. Uh, in a day, like in a day like this. So I won't call any. So like, I won't wait, but life Niger no, as we are discuss in this video. I hope you guys uh, you must have had one or two things to pick up from our chats. Though we had it uh, in our vernacular language to majority of uh, some of my audiences who are actually from Niger. So live Niger or live the UK which one will you rather choose follow me on this vlog again